عن كل قلب هو متردد ندعو إلى توحيد تولى حياتنا من كل إيمان بالكفاء ومشهد ولا نتلو الدنيا ولا نسعى لها فالله مقصد من فنعم المقصد ليس المناصر همنا ومريضنا كلا ولا سوف بقضيتنا نبتدي لا تبصر الإقرار في حلقاتنا من عالم أو طالب مش مرشد من عالم أو طالب رشد رشد ورأيت علما واتبع صادقا بسنة الكلام دون تردد بسنة الكلام دون تردد ومن زينة الدنيا المصابيح الهدى سواء ولا فنيات والفرقد وارث النبي فأرسل في فعليه عقيده سلمه يا معشر الإخوان وسكوا بنصر الواحد المتفرد سير على أحد رسول صحبه لا تغيروا منها فغيروا تغيروا وانشروا منها للبرية كلها إنا بدين محمد له مقتدي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 oore tí ó ga jù tọ́lọ́wọ́ bá ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́wọ́ bá ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ sí wa abẹ́lẹ́ ọ̀kọ́lọ́n kó pọ̀ wá ní mùsùlùmí abẹ́lẹ́ ọ̀kọ́lọ́n kó bí ní mùsùlùmí abẹ́lẹ́ ọ̀kọ́lọ́n kó ṣe wá lórí àlùjánnà pẹ̀lú sábàbí Islam lẹ́yìn náà oore àlàáfíà tọ́lọ́wọ́ bá ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa kọlọ́n kó sàlékún àlàáfíà fún ẹnì kọ̀ọ̀kan wa kọlọ́n kó má gba àlàáfíà ti bẹ ní ara ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ náà lórí ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe sí agbègbè kọlọ́mọ yóò kúrò bẹ́ẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kọlọ́mọ tó bá ṣe sí agbègbè gbogbo àwọn tí ò ní àlàáfíà kọlọ́kọ̀ bá fún wa lálàáfíà gbogbo àdògbò tí ò sí fọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ kọlọ́kọ̀ bá fọ̀kànbalẹ̀ sílẹ̀ abẹ́lọ́run bá wa sọ̀rọ̀ títí ọ̀sán ọlọ́run mú sí àbásọ́dọ̀ ọ̀run èmi tí màá bá wa sọ ọlọ́run kò jẹ́ kí n rẹ́sàn pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ ní wa ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọlọ́jẹ́ ká inú orí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú tẹ́ fẹ́ máa gbọ́ ọlọ́run ọba jẹ́kọ́rọ̀ náà jọ wúlò fún mi àti ẹ̀yin tó bá di gbé dàkì hàmà la hawla wala quwwata illa al-aliyyil azim tafsiri wa èyí tí àwọn ṣe Sura tí a wà ọ̀nà ni súrà tó Isra ọ̀nà ni súrà tí a wà súrà yìí àyà tí a ṣàlàyé fún wa ní àná ó jẹ́ àyà thirty one àti thirty two tẹ̀gbẹ́ thirty two ọ̀nà ni ibi tí àlàyé wa pọ̀ sí so wọ́n ka thirty one fún wa wọ́n ka thirty two fún wa àdìmú ti bọ́ sí thirty three náà so wọ́n kà fún wa orí thirty three yẹn náà tẹ̀fsíìrì wà lórí ẹ̀ ni a ti ṣe tẹ̀fsíìrì ní òní àti máa bá lọ síwájú náà bisimilá. أعوذ بالله من الشيطان ọlọ́run rẹ̀ ga wọ́n bá wa sọ̀rọ̀. ọlọ́run wà na taqtulu awladakum ọlọ́run yẹn ẹ má pa ọmọ yín ẹ má pa ọmọ ẹ má sẹ́yìn ẹ má dènà ọmọ lọ́nà tó gbé ọlọ́mọ kò yọnu sí i tọ́mọ bá tún náà gbọ́dọ̀ pa gbogbo ọ̀nà tí a máa ń gbà pa ọmọ pátá yányán ọlọ́run gbọ́dọ̀ pa ọmọ wá jẹ́ pé ọlọ́run ọba kan sọ gbogbo ẹ̀ náà ó ti kó sínú èèyàn gbọ́dọ̀ ní màá fún un ọ̀hálàfà níbẹ̀ pé ọlọ́run wa ní kí n pa ọmọ nígbà tí n bá ti bẹ̀rù sí èèyàn gbọ́dọ̀ nínú ìgbàgbọ́ báwọn ọlọ́run ni ọ̀gbọ́dọ̀ pa ọmọ nígbà tí ọba ń bẹ̀rù sí ọgbọ́dọ̀ wa ní pé à tí n bá bẹ̀rù sí nígbà náà wọ́n ní kí n wọ́n ní kí n pa nù wọ́n ní ọ̀gbọ́dọ̀ pa fún ọlọ́run náà nahnu narzuquhum wa iyyakum. ọlọ́ni àwọn ọlọ́run ọba àwa là ń ṣèjì àtìmú gbogbo àwọn ọmọ tí ẹ fẹ́ bí ẹ̀yin kọ́lẹ̀ ń ṣèjì àtìmú fún wa àwa là ń ṣe fún wa ẹ̀yin náà ìtẹ̀yìn náà ń jẹ nǹkan tẹ̀yìn náà mú ọ̀sẹ̀ tí ń ṣe fún yín àwọn ọlọ́run là ṣe fún yín. ọlọ́run ní pípa tẹ́ bá ń pa àwọn ọmọ ọlọ́run ní àmàmà dá ẹ̀ṣẹ̀ tó tóbi òun náà lè tẹ. ọlọ́run bá ó ṣàlàyé fún wa lánàá ọlọ́run wàlá tẹkọ̀rọ́bù zina ẹ má súnmọ́ zina àṣàlàyé fún wa lánàá ọlọ́run ní ká má súnmọ́ rárá ni gbogbo tí olùwà débi zina ó ní ìsìláàmù ló lè wá jìnnà kó bẹ́ẹ̀ olókùnrin kan àtobìnrin kan wọn gbọdọ̀ máa dáwà nulẹ̀ tẹ́ ti dáwà nulẹ̀ èṣù ni ó sì kẹta so gbogbo ọ̀nà ó ní kí ọkùnrin àti obìnrin kọ́ mọ̀ máa lúpọ̀ mara wọn láwọn àyè tí wọ́n bá jókòó sí kálukú ọmọ ìjókòó sọ́tọ̀ọ̀tọ̀ so gbogbo ọ̀nà pátáyẹn làṣàrà fún wa ètò ẹgbẹ́ ní àyè obìnrin ẹ gbọ́dọ̀ wọ bàtà tí ó máa ṣe kókókókókó táwọn ọkùnrin fi mọ̀ pé obìnrin kọjá lọ obìnrin ọ̀pọ̀ ìlú lọ́fíńdà tí wọ́n gbọ́ obìnrin kọjá lọ gbogbo àwọn ìpolówó ọjà tí wọ́n polówó ọjà kóbìnrin ó lu àwọn olóhùn àwọn ẹ̀wọ̀n àwò lẹ́yìn àdánwò ńlá nínú ẹ̀sìn ọ̀rọ̀ máa jẹ́ nǹkan tí wọ́n máa ṣẹlẹ̀ so ẹ̀sìn ṣàlàyé fún wa wípé a gbọ́dọ̀ súnmọ́ rárá gbogbo bá lè jẹ́ àwọn asbáàbù zina àti àwọn dàwa ìzina ní tí wọ́n máa jókòó fa zina àbí tí wọ́n máa pìyàn lọ síbi zina a gbọ́dọ̀ débẹ̀ lóbi jẹ́ pé mùsùlùmí èkó nínú ìlú kan tó bá wà kọ́ wa lọ ìlú tó jẹ́ pé àwọn tí èsè wọn ọlọ́run lọ́wọ́ àbẹ̀ kó ló bẹ̀rẹ̀ ọmọ ẹgbẹ́ rẹ̀ tó pè pé ibi àwọn eléyìí wọn ọkà òwò sí wọn mọ̀ sí òwò lẹ́ni ọkùnrin àti obìnrin wọn àwọn ọ̀wọ́rìn tí wọn wọn lè jókòó lera wọn lẹ́sẹ̀ wọn lè ṣe gbogbo nǹkan kó wá níbẹ̀ ló ń fẹ́ lọ́mọ ṣègbésí ayé àbí àwọn skul ọwọ́ ní àwọn ọmọ tí ọ̀dà ló fẹ́ máa bá rìn tó àwọn ọmọdé pé àwọn ọ̀wọ́rìn tí wọn ọkùnrin lè jókòó lóbìnrin lẹ́sẹ̀ àwọn ọ̀wọ́rìn wọn lè rí wòwò wọn lè ṣe oríṣiríṣi nǹkan àwọn ni wọn bá rìn ilé ẹbí bẹ́ẹ̀ ó ti súnmọ́ zina kò sí ni yóò so Islam ó ní wa kúrò níbi ká máa ṣe zina gbogbo ọ̀nà tá a lè gbà débẹ̀ àbí tó lè jẹ́ pé ó lè máa ṣe wá lójú òkò dábì débẹ̀ gbogbo ẹ̀rọ Islam dí ká má bàa débẹ̀ ṣùgbọ́n àwọn tó wà nílé ayé lónìí gbogbo ẹ̀rọ àwọn sílẹ̀ fún wa fíìmù tí ó da àwòrán tí ó da nínú pépà nínú magazine nínú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ oníkórè gbogbo ẹ̀ ló sílẹ̀ fún wa ìwòkúwò ìlò pọ́pọ́n àtòbìnrin ẹ̀ tí wọ́n bá sọ fáwọn ìjọba yìí bí ẹ̀jẹ̀ pọ́pọ́n àtòbìnrin máa lọ sukú ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ni rárá wọ́n jọ lọ sukú kankan náà ni ẹ̀jẹ̀ tí wọ́n bá lọ sukú ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé tí wọ́n fẹ́ mọ̀ wọn ò ní mọ̀ ni sòṣùwọ́n tó ti bẹ́ẹ̀ tó ti pé aburú àti èṣù tó ti jọba lẹ́mìí àwọn èèyàn òun náà ni ó fa ilé ẹ̀sìn ó máa wa kúrò níbi tí ọ̀dà ó sọ fún wa pé wàhálà tẹkọrọ zina náà. إنه كان فاحشة وساء سبيلا. ọlọ́ni zina kì í ṣe nǹkan tó dáa rárá gbogbo ẹtí bá ń ṣe kọlọ fílẹ̀ kọlọ túbá ń bẹ̀ ọlọ́ni ìwà tí ò rárá ni torí pé aburú bẹ̀ gẹ́gẹ́ bá sọ fún wa aburú tó pọ̀ ni ẹni tó ṣe zina yóò ra aburú ń obìnrin tí wọ́n bá ṣe àbọ̀kùnrin tí òun náà bá yàn ṣe yóò ra burú ń bẹ̀ ọmọ tó máa bá jáde láti bẹ̀ ọmọ burúkú ni láti bẹ̀ tó pé ọmọ àlè ni yóò máa balẹ̀ ayé jẹ́ ni so òun tó bá jáde láti bẹ̀ nǹkan bú òun náà tún ni òun náà ló tún jáde láti bẹ̀ bọ̀dẹ̀ pé ọmọ kọ́ ló jẹ́ lẹ́sẹ̀ níbẹ̀ ṣùgbọ́n tó ti bó ti wá náà ó jẹ́ nǹkan tó jẹ́ wípé nínú ẹbí torí pé àwọn ẹbí yẹn wọ́n máa fún yóò máa rí nǹkan tí ó yẹ kó rí torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn àbàjẹ́ tí ó máa kó bá inú ẹbí ni eléyìí so ọmọ tí ó yẹ kó rí ọmọ pẹ̀lẹ́ ẹni tí èsì ẹ̀gbọ́n rẹ̀ yóò máa pè lẹ́gbọ́n rẹ̀ ẹni tí èsì yóò pè lábúrò rẹ̀ so wọ́n eléyìí báyìí nǹkan tí ò wúlò ni so yóò kó bá ọmọ tí wọ́n bí abala bí tó ti kó bá nìyẹn so yóò kó bá yóò kó bá ọkọ ìyàwó yóò kó bá ìyàwó ọkùnrin so tó gbé àwọn lè lọ kó àrùn tí wọ́n wà kó ara wọn so látara báyìí àbúrú tó ga yóò kó bá àwùjọ yóò tún kó bá àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin náà tó látara bẹ́ẹ̀ gbogbo eléyìí aburú tọ́ga ni ọlọ́ni fa iṣà ni ìwà burúkú ni ọ̀sá àṣẹ̀bí ìlà ọlọ́ni ojú ọ̀nà tí ọ̀dà ni kéèyàn gbọ́ pé igba àsìnà ló ń fẹ́ gbé tó wọ́n máa ṣe àsọfún wa nǹkan tó dáa kéèyàn dára àwùjọ kanlẹ̀ tó ti dáa torí pé àwọn mùsùlùmí lọ́bẹ̀ẹ́bẹ̀ kọ́ wá lọ àárín wọn kó wá disguise kó ṣe bí mùsùlùmí ó fi irun gbálẹ̀ ni ó fi ṣòkòtò lẹ̀ ni ó wá ṣe bí mùsùlùmí àbójọ pé ah, èmi náà fẹ́ síbẹ̀ tí ń ṣe yìí lájẹ́ pé kó máa bá wọn máa bẹ̀ ṣe ìbàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ àdéhùn ńlá ni ó ń ṣe ní í ṣe tó fẹ́ fúnra rẹ̀ láyé àti lálùkì àmọ́ tó ká sọ́ra fún gbogbo àwọn kaba náà. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ọlọ́run ní ẹ gbọ́dọ̀ pa èèyàn ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí ọ gbọ́dọ̀ para rẹ ọ gbọ́dọ̀ pa ẹnìkejì rẹ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ para yín ètò ìpè ọlọ́run ọba sọ di ìwọ illa bil haqq àyàfi pẹ̀lú ọ̀nà ẹ̀tọ́ tá a kà fún wa lánàá àtúmọ̀ kà fún wa so ọlọ́run ní ẹ gbọ́dọ̀ ni o ẹ gbọ́dọ̀ para yín ìdílé ẹnu kéèyàn gbẹ̀mí ẹnìkan òun náà ni pé ọ̀nà ẹ̀tọ́ lèèyàn lè gbà gbẹ̀mí ẹnìkan náà. wọ́n kú ti rọmọ sílùú mọ́. ọlọ́run ní ẹni tí wọ́n bá pa ọlọ́ni àwọn náà ti gbé agbára fún ẹni tó jẹ́ pé òun ló jẹ́ ẹbí fún ẹni tí wọ́n pa yẹn ọlọ́run bá gbé agbára fún lánàá náà a ti ṣàlàyé agbára tó náà bá gbé fún a tún náà. ọlọ́run ní ẹbí náà tó wá rẹ́ gbẹ̀ tó wá rẹ́ pé fẹ́ gbẹ̀sán kò gbọ́dọ̀ kọjá àlà níbi pípa ẹni tó pààyàn náà kana ọlọ́ni innahu kana mansura ẹni tí wọ́n pààyàn rẹ̀ yìí òun ni ọ̀ma jẹ́ táwọn ọlọ́wọ́ máa ràn lọ́wọ́ títí ayérayé so orí ara yìí ọ̀nà ni wọ́n bẹ̀rẹ̀ tẹ̀síìrì fún wa so wọ́n kà fún wa wọ́n kà díẹ̀ fún wa sílẹ̀ olùgbé àwọn bá tẹ̀síìrì tó ní lọ bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا وأحسن حتى يبلغ أشده وأوفوا بالأهل إن الأهل كان مسهولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرها إنك لن تحرق الأرض ولن سيئوا عند ربك مكروا ọlọ́run bá tí ọlọ́run ga ó ṣàlàyé fún wa nínú àyà ètí ó jẹ́ ìṣúwàtú Isra àyà thirty three ọlọ́run ní wàlá taqtulu nafsa. wàlá taqtulu nafsa. النفس التي حرم الله إلا بالحق ọlọ́run bá tí ọlọ́run rẹ̀ ga lára àwọn nǹkan márùn-ún èyí tó jẹ́ pé ẹ̀sìn wa dáàbò bò gẹ́gẹ́ bí àwọn afá ti sọ nǹkan tí ẹ̀sìn wa dáàbò bò ó náà ní àwọn àdọ̀rọ̀rọ̀t alcoms àwọn nǹkan márùn-ún alákọ̀ọ́kọ́ ifsudin ẹ̀sìn ó wá ẹ̀sìn gangan fún ara rẹ̀ ẹ̀sìn wa dáàbò ẹ̀sìn nítorí fi mẹ́sìn wa ni pé ó wá ẹ̀sìn ò nàmbà wán lẹ́yìn dídáàbò bo ẹ̀sìn nafs ọlọ́run ọba wa dáàbò ẹ̀mí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa báyìí ọlọ́run ọba wa kò fẹ́ kí ẹ̀mí ka ẹ̀mí wa sí gan púpọ̀ so nafs. ọlọ́run bá wa wá dáàbò bo ẹ̀mí lẹ́yìn náà ọlọ́run ọba ó wá dáàbò bo ibsun nasabi ọlọ́run bá wa dáàbò bo ẹbí ẹbí wa ọlọ́run bá dáàbò bo ìyẹn ni pé òfin fẹ́ kí sìnà ọmọ ṣẹlẹ̀ láàrin wa bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ mú ìyà tó lágbára fẹ́ ló bá ṣe zìnà tó bá ti jẹ́ tó ti jẹ́ pé ó ti máàlì kí wọ́n lẹ̀ lóko pa ní òní jẹ́ ó lè débẹ̀ torí pé adébáwá novice tó pé òun ò tí ì ṣe ìsìnàrí rárá kò possible nígbà tí adébáwá yẹ pé ẹjọ́ máa kọ́ àwọn tí ó ti ṣe àwọn tó ti débẹ̀ tí wọ́n ṣe rí àwọn náà ni wọ́n pẹ́ tí ó ti ṣe rí ẹgbẹ́ tí ó ṣe ìsìnàrí rárá yóò máa já pẹ̀lú gbọ́n yóò bẹ́ẹ̀ ṣe ìsìnà tó yẹ pé ẹjọ́ bá jẹ́ kó ti má rí tiẹ̀ wọ́n lẹ̀ lóko ni so nílẹ̀ lóko wọ́n lẹ̀ lóko pa ni torí pé òun aburú tó ṣe yẹn o yóò tún máa fi lọ́lẹ̀ fún àwọn tí ò tí ì máa pa rẹ̀ rárá oní ọ̀ma kọ́ wọn so aburú tó ga ni so ẹ̀sìn ibzul nasab ọwọ́ adáàbòbò ẹbí lẹ́yìn wọn gbà náà ẹ̀sìn ibzul arudi ọwọ́ adáàbòbò àlẹ́ arudi ọwọ́ adáàbòbò dignity ọmọlúàbí èèyàn ẹ̀sìn ọwọ́ adáàbòbò ìjọmọlúàbí kì í fẹ́ kẹ́nìkan kọ́ lọ bà orúkọ ẹnìkan jẹ́ kó lọ orúkọ ní àwùjọ orúkọ rárá. sọlẹ́ wa gba náà ibzul mal òlẹ́lẹ́ karùn-ún gbogbo dúkìá ta ní pátá ìkàlẹ́tì náà bọ̀ kọ́kàn máa wá máa ṣe bó ti wò ẹ̀sìn ò ní fẹ́ bẹ́ẹ̀ láéláé so ìkànnì àwọn kan márùn-ún tẹ̀sán wa dáàbò bò òlẹ́lẹ́ yìí ní kí wọ́n la taqtulu nafsa allati harrama Allah illa bil haqq. ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí tọ́lọ́wọ́n bá sọ di èèwọ̀ ilà àbẹ̀là àk làwọn afáàní abẹ́ sàlàyé fún wa pé wọ́n àìjọ lọ́wọ́ bá ní kí jihad ó máa ṣẹlẹ̀ jihad tẹ́lásẹ̀ lọ jágun kò sí ọlọ́run náà rábẹ̀ amwalikum wa anfusikum ẹ lówó yín ẹlẹ́ni àwọn yóò kú èfèrè yóò kú oṣù yóò kú nítorí wọn bá ti sọ ní pé torí pé ẹ̀sìn lágbára jẹ̀mí ẹnì kọ̀ọ̀kan lọ ẹ̀sìn ó lágbára ju kí ni o ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan lọ ẹ̀sìn ló wà ní position number one torí ẹ̀ ló fi jẹ́ pé ọlọ́run á fi sọ pé kí jihadi ò jẹ́ dandan lé wa lórí tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run bọ̀ fẹ́ ká kú rárá ṣùgbọ́n ẹ̀sìn ọlọ́run ayé ọ̀rọ̀ tó gbé bí ọba ṣẹ́sìn lórí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n nìkan ní ìsìn kò ságbára ẹ̀sìn lórílẹ̀ òbílẹ̀ ayé ti rí tẹ́wà ní orílẹ̀-èdè yìí lè da torí pé kò ságbára ẹ̀sìn lórílẹ̀-èdè ayé rí náà tẹ́gbẹ́sì bá wà ní ẹni bá ẹni tó bá pààyàn fẹ́ pa nígbàlá lónìí èèyàn pààyàn yóò fún wọn yóò rò pé òun lòún pààyàn ló sì tún wí ní kéèsì àyàn ó dẹ̀ máa sọ pé ẹni tó pààyàn ni olóòdò sọ pé òun lòún pààyàn ó sì wí ní kéèsì sọ́dọ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ ẹ̀sìn lágbára ju ẹ̀mí lọ torí ẹ̀sìn ni ó ṣe kí ni òun ni ó restate òun ni ó fìdí ẹ̀ múlẹ̀ tí ó fìdí ẹ̀ múlẹ̀ òfin òfin ni òun fìdí ẹ̀ múlẹ̀ òun ọmọ bẹ́ẹ̀ nìkan ni olórí olórí òdìsí ìsìnà kọ́ bọ́ so kò sí gbẹ́nìkan ní ọ̀gá kò sí gbẹ́nìkan ní gangan ẹ̀sìn lọ́lọ́gbọ́n alẹ́ gbogbo nǹkan pátá yẹn so ló fi jẹ́ pé ọlọ́run wa fi ní kí a máa ṣe jihad torí pé kí ebi kọ̀ bẹ́ dáàbòbò ẹ̀mí wa lẹ́yìn ẹ̀sìn ìdáàbòbò ẹ̀mí ló kù so ló fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ga jù so bẹ́ẹ̀ láti ṣàlàyé fún wa lẹ́yìn kí ni ọ̀sẹ̀ bọ̀ sọlọ́run ọba so òun náà tún ní pé kí ni o kọ́tìlù nọ́ọ̀sì àwọn tó bá tó gbé òkú kò lè wà òdìdí ẹ̀ nípa síwájú tó gbọ́dọ̀ bá máa ń jọyìn pọ̀ mọ́ra wọn so ká pààyàn ní tó tóbi ni so ó débi ju ibzu ní sábì náà ó débi ju ọ̀rọ̀ ìsìnà náà so pípáyàn nǹkan tó tóbi ni lóbi jẹ́ pé ẹ̀dọ́ ọkọ̀ páyàn láyé àdìsíwá ní kọ̀kọ́ ló fi díẹ̀ múlẹ̀ ibi ẹnìkan ò ní páyàn láyé àyàfi kọjá pé ẹ̀sán pípáyàn yẹn wọ́n lọ́ máa mú bá ọmọ anabi adama tí ń ṣe kọ́ bílà wọ́n lọ́ máa mú bá so wọ́n lọ máa mú bá kọ́ dílà lè anahu awalu masamna kọtẹl tó gbóò ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pààyàn ó ní la acto lanak ó ní màá pa ọ́ so ó sì pa ó lóun wọ́n pọ̀ máa yá àwọn ó sì pa ó sì pààyàn ní lórílẹ̀ tó gbóò ọdún máa rẹ̀ bẹ́ẹ̀ lójú ọmọ bíbí bẹ́ẹ̀ sí níbi wá bí ó ti sin ọlọ́run akọ bí ó ti sin ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run bá bínú sí ẹ̀ wá wo bá ti tuntun wá wá kò wá ní yóò àmọ́ ní commission ó ń gbọ́dọ̀ kó àwọn tó pààyàn wọn ṣùgbọ́n yóò mọ ní commission ẹ bá ti pààyàn gbogbo ẹ̀sán tó bẹ́ẹ̀ nígbà wọn lọ máa fún wọn lọ máa fún bẹ́ẹ̀ ló bá kọ́ yẹn ní kọ̀kúkọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé jẹ́ kó máa balẹ̀ ilé ọlọ́mọ bá jẹ́ gbogbo òní ọmọ gba commission lórí ẹni yẹn tẹ́ni ẹ bá ti ń saburú yẹn wọ́n lọ máa fún tẹ́lẹ̀ náà ò ní dínkù níbẹ̀ àbí tó bá tó tọrọ tú wá tó bá sì ti rán ẹni yẹn yóò máa sọ fún yín pé wò ó ní tí wọ́n kọ́ ìkọ́kúkọ̀ ni o wọ́n òun náà ní wípé ọlọ́run ọba ń dáàbò bo nọ́ọ̀sì ẹ̀mí kò fẹ́ kẹ́mi yóò máa bọ̀ so ó fi jẹ́ pé ẹ̀mí ìjọba ọba ọ̀hà fẹ́ kọ́ bọ̀ kìí ṣe pé kéèyàn ọgbà yẹn gbà nìkan ẹ gẹ́nì kan gbẹ́mi so ọlọ́run ọba ni wàlá tẹ́kítùlù àǹfùsàkùn ìnàlá àkànnàbíkùn rọ̀hìmà ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ pa.

àdìsí tó wà ní Bukhari tó wà ní Muslim tó jẹ́ àdìsí àbí òrẹ́rọ ó ń ṣàlàyé nípa nínú àwọn tó pé wọ́n pa ara wọn tó yẹ pé wọ́n pa ara wọn ìkan náà tó pa ara wọn òṣèlọ́wọ́ bá ní mọ́tà bá dá mi jábàlẹ̀ fàkọ́tàlá nafsahu ẹ bá lọ jábọ́ látòkè tó wò wípé òun fẹ́ ikú ló ti yá ọwọ́ àlọ́jú rẹ̀ bọ́ látòkè ọwọ́ apara rẹ̀ fọwọ́ fi náírà ànàmà yàtàrọ́ dà fi inú náà jẹ́ ànàmà nírú ẹni bẹ́ẹ̀ ọ wà ọlọ́wọ́ gbé lọ sínú òkè kan nínú ajá náà ọ̀nà àwọn ajá bọ́ bẹ́ẹ̀ ìyá tí ó máa jẹ nìyẹn khalidan mukhalladan abadan bí ó ti máa wà bẹ́ẹ̀ nìyẹn tí ó máa bẹ́ẹ̀ gbére bẹ́ẹ̀ lọ sí ọlọ́run ọba ni wà máa ta àṣà sukman fàkọ́tàlá nàfṣà ẹni wá jẹ́ pé ọlọ́ pé orí poison lọ́ba gbé lọ́ba gbé mu lọ́ba para rẹ̀ so òṣìṣẹ́ ọlọ́run ọba ni wọ́n bẹ́ẹ̀ fi yà jẹ́ fàṣùmù poison tó mú yẹn ọwọ́ rẹ̀ báyìí ni ọwọ́ àyàtọ̀ asáwò fi nàárì jahannama hàìdán mọ̀kànládàn fìhà so yọọ máa gbé mu ní nínú náà jahannama bí o tó máa gbóòdì àbá fi pa ara rẹ̀ pátá yẹyẹ ni wọ́n fi jìyà nínú náà jahannama èèyàn gbọ́dọ̀ pa ara rẹ̀ wà látẹ̀tọ́lù àǹfọ̀sàkùn èèyàn gbọ́dọ̀ pa ara ẹ má tíráyè láti pa kẹ́nìkan sọ pé òun fẹ́ pa ara nítorí pé nǹkan kan ọ̀bọ̀ sí fún òun ọbẹ̀ lọ jìyà nínú jahannama ni o tí ò sí èméjì bẹ́ẹ̀ so èèyàn gbọ́dọ̀ try rẹ̀ rárá. bẹ́ẹ̀ náà wà látẹ̀kùtùlù àmfùsàkùn eléyìí ọ̀gbọ́dọ̀ rẹ̀ bóyá àpara wa ni àpara wa tán ni èèyàn gbọ́dọ̀ ọmọdé rẹ̀ wò nínú Islam gan alẹ́bí máa ń wọ́n àwọn tó bẹ́ẹ̀ lọ jagun lónìí ara ẹ̀rọ ọ̀kọ́ sọ wípé kí wọ́n lọ fẹ́ẹ́ pa wọ́n láéláé ìdẹ́ kọ̀ọ̀kan sọ ni wípé ṣe é gba Islam wọ́n ní àgbà Islam ṣe é mọ̀ sàn jíjí wọ́n kọ́kọ́ pariwo wọ́n kọ́kọ́ gbarugbarugbaru wọ́n tún fún wọn ní wọ́n fún wọn ní wọ́n fún wọn lá ààyè wọ́n fún wọn ní respite wọ́n fún wọn ní yọ̀ǹda níwọ̀n bá díẹ̀ wọ́n kàn ní sẹ́bẹ̀ rẹ̀ pé gbọ́ngà máa jagun lójú ẹsẹ̀ wọ́n kọ́kọ́ wá pé bóun ni wọ́n ti fẹ́ gbà yìí oṣù tó bá ti máa ń sọ fún àwọn tó ń jẹ́ àwọn sọ̀rọ̀ abáyé a gbọ́dọ̀ máa para wa kẹ́nìkan wa ẹnìkan sẹ́nìkan bí kò lọ pa kódà àbí ká máa jà sí nǹkan tó wà àṣìyá àtàfíà àwọn nǹkan tó kéré tribalism kájọ máa jà nítorí ẹ̀ káwa máa para wa nítorí ẹ̀ ẹlẹ́yàmẹ̀yà kìnìkan nìkan àwọn aládàdúgbò bíi àwọn aláṣẹ kìnìkan àbíká ẹgbẹ́ nílẹ̀ bíi àti ilẹ̀ bíi èmi mo nílẹ̀ yìí wọ́n ló nílẹ̀ yìí ọ̀yá ẹja kótó gàdé ara wa ká para wa gbàdúrà ẹlẹ́mìí ló máa last so àgbọ̀dọ̀ dẹ̀rọ ẹ̀rù àgbọ̀dọ̀ ọ̀ràn yẹn sí yẹn so àwọn èèyàn ẹ̀mí òkùnkùn ó ti wọnú àwọn èèyàn àmọ́ tó court ẹ̀rí àìmọye àwọn ọmọ tó pé ẹ̀mí burúkú ẹ̀mí esu ó ti wọnú wọn wọ́n wàá máa ka wọ́n ló di tiri two ó di three three so wọ́n ń para nìyẹn so wọ́n ma máa ní lẹ́mìí táwọn fẹ́ ma para wọn àwọn wá sọ fi gbogbo gbogbo di à ń òní lórí ayé tí wọ́n fẹ́ sógun owó ẹ̀rí báyìí wọ́n máa ma gbé yàn wọ́n lè oṣù mọ́tò wò wọ́n gbé àmọ́yé ayé òun náà ni wọ́n ti detect lórílẹ̀ ayé táwọn èèyàn tí wọ́n ti ń lo àwọn èèyàn tí wọ́n pa àwọn èèyàn ìjọba ọba ló wọn ọ̀fẹ́ lórílẹ̀ ayé ni èèyàn gbọ́dọ̀ dẹ̀wọ̀n ó gbọ́dọ̀ rán sí ẹnìkan kọ́ lọ kọ́ lọ ọgbọ́ pa ẹnìkan ó gbọ́dọ̀ dẹ̀wọ̀n. nínú Islam tí èèyàn mẹ́wàá tó bá pààyàn òun náà ni pé ìtọ́jú àjò tó wà rọ́jì òun náà ni pé èèyàn mẹ́wàá ni wọ́n pàdé tẹ́ ẹnìkan ní ayé lọ́rùn dáadáa so òun náà sọ bẹ́ẹ̀ so ó wà ní tí wọ́n pa so gbogbo ẹni láti lè dẹ́ wò lẹ́gbẹ́ abẹ́ ẹnìkan ló mú lọ́wọ́ ẹnìkan ló fún lọ́rùn ẹnìkan ní sọ pé ayé lọ́rùn dáadáa ẹnìkan lọ́rọ̀ wọn gbogbo wọn pátá ayé òun náà ni wọ́n pàdé nìyẹn so lọ́tara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ọlọ́run ọba ò kọjá wípé a máa para wọn ìṣọlọ́ọ̀bá ní ìṣtẹ́rìbù ẹ jìnnà sí àwọn nǹkan méje tí máa kó ka báyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ni pé àyà ọ̀ṣọ́rọ̀ máa mú kan ní kọ́tìlù nẹ́fṣì alẹ́ ti arọ́mọ lọ òun ìlà abẹ́lẹ̀ hàkè kéèyàn máa pààyàn ẹ̀ṣẹ̀ tí máa ni yóò kó parun báyàn láyé yóò dẹ̀ kó parun tó gbogbo náà bọ́ sí àforíjì rẹ̀ ilà àyàfi ẹ̀yẹ kan bá kú ní kèfèrí ọlọ́run lè ṣàforíjì rẹ̀ àwọn àwọn ìrọ́jú yẹ tulu mú mi náà muta amidan abẹ́ni kan náà pa mùmíní muta amidan tó máa pa mùmíní tó máa pa wọn ò sí ní mú wọn bọ̀ bọ́ bá wọn bá bẹ́ẹ̀ níwájú ọlọ́run iná ni hali khalidan fiha yọmọ gbogbo ẹni wọn ni tí ó sì méjì bẹ́ẹ̀ so làgbọ́dọ̀ fi sọ́ra dáadáa kọ́ wa ni o ti pa àwọn èèyàn ọmọ o ti pa pamọ́ ẹ̀kúbára ẹni o bọ́lá ò ti ní forí ẹsẹ̀ ẹ̀tọ́ sẹ́wọ́ jì í bẹ́ẹ̀ lẹ́nu gbọ́lájú ọlọ́run tó pa mùmí ni tí ò tù bá tó yẹ bá mùmí ni kò sí èméjì mẹ́ ìrẹ́ ibẹ̀ inú náà ní lọ́tara tí ò sí èméjì mẹ́ inú náà òní ọmọ lọ́tara ọlọ́run wàlá àtẹ́tùnú nọ́fṣà létí. nọ́fṣà létí ọlọ́run ẹ̀mí yìí àrọ́mọ àlọ́ọ̀hún. ọlọ́run ọba ní àrọ́ọ̀mù ní kéèyàn pa èèwọ̀ ní kéèyàn pa ẹ̀mí kan èèyàn gbọ́dọ̀ pa láéláé ṣùgbọ́n ọlọ́run ọba ní alẹ́ pààyàn illa bil so lára pààyàn ọlọ́run àdìsí tí kan bá pa ẹnìkan á pàdì ni ẹni bá pààyàn á pàdì ni àṣàlàyé yẹn náà ẹlẹ́gẹ̀ẹ́ yẹn tó ti márì wọn ni ká pa kálẹ̀ ló kó pa a stone ẹni into death a stone ẹni tó fi kú so ẹlẹ́kẹta ẹni tó jẹ́ wípé ó fi ẹ̀sìn Islam lẹ̀ so ẹ bá ti fi ẹ̀sìn lẹ̀ tí ń gbógun ti àwọn mùsùlùmí ó ti wà ní Islam wá fẹ̀sìn lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti lẹ́tọ̀ọ́ sí pé kí wọ́n pa so àdìkálẹ̀ fún wa lánàá sìmẹ́tì tó ń gbé pàtàkì fún wa. So, ọ̀nà kìí sílẹ̀ nìkan o òun ni àwọn tó jẹ́ àyàwọn alukurani àwọn tó bá jẹ́ ẹni tó lọ dàbí àwọn Boko Haram tí wọ́n jẹ́ rẹ́bù fún ẹ̀sìn àwọn yòókù ní ẹ̀sìn wọ́n ń kílèmù ẹ̀sìn ṣùgbọ́n yóò àrìbù náà fi àrùdì so wàyẹ̀sì àwọn náà fi à bìlìfàṣà so àwọn eléyìí wọ́n ń balẹ̀ ẹlẹ́jẹ̀ẹ́ wọ́n lọ dáwọn èèyàn lọ́nà wọ́n pa wọ́n wọ́n gbowó lọ́wọ́ wọ́n ń ṣe gbogbo ẹ̀ àwọn eléyìí pátá àwọn náà lẹ́tọ̀ọ́ bí kéèyàn pa wọ́n ó wà ní sóòtù alimọ̀ràn tó yẹ ká pa wọ́n so lágbára bẹ́ẹ̀ àṣìṣàtú máa yí dàjàre ó ní pé ká pa wọ́n tí wọ́n bá lọ wò yín ó bẹ́ẹ̀ bí aya thirty three bẹ́ẹ̀ ó ní kéèyàn pa wọ́n so àwọn tá à ń pa nìyẹn ṣùgbọ́n nípa ti nafsu bí nafsi ibẹ̀ gangan lọ́kàn wa pípa tó wà nínú. No, ẹ̀sìn táwọn afáàmù wa pípa tí yẹn máa tí ikú máa ń gbà ṣẹlẹ̀ ìkan nínú ọ̀nà mẹ́fà òun náà ni ikú máa ń gbà ṣẹlẹ̀ kéèyàn ọmọ máa pààyàn ẹ̀tọ́ bá máa máa pààyàn irú ẹni bẹ́ẹ̀ báwo láti sọ̀rọ̀ tiẹ̀ sí ìwọ ẹni wá máa máa pààyàn àwọn tó bá pa èèyàn wọn. àwọn gangan ni ní ọ̀rọ̀ lọ́dọ̀ tó ní tí ní lára rẹ̀ òun ni ká pa òun náà di padà ẹ̀dọ́ wa lè ní ká mẹ́pa òun náà làwọn ẹbí òkú ẹbí òkú ká àyà fún ọdún yaqtul mu'minan muta'ammidan. ẹ bá pa mùmìnì tó máa ma pa mùmìnì. àjọyọ̀ ìrìnàjò náà khalidan fiha. ọlọ́run ní ẹ̀sán dá san náà ní jáde náà yọ ọmọ abẹ́gbẹ́rẹ́ ń bẹ́ẹ̀. wàá gbọ́dọ̀ bí wọ́n lọ́ọ́ wàhálà yìí wà ọlọ́run ọba gọ́dìbà máa wà ní ìwà àná ọlọ́run ọba ti bínú sí ọlọ́run ti ṣẹ́bi lé. ọlọ́run ọba ti pípí alẹ́ fún yẹn ìyá ẹlẹ́ta ilé o ẹ bá pa mùmí ní ẹbí ẹbí wá jẹ́ mi dàkẹ́ àmà dájú mùmí yìí yẹn pa ọ̀tọ̀ ní àlámọ̀rí kẹfìrí wọ́n yẹ pa mùmí ní nítorí kẹfìrí tí wọ́n yẹ bá pa kẹfìrí wọ́n yẹ pa mùmí nítorí kẹfìrí bẹ́ẹ̀ sì ti mú wá nìyẹn bẹ́ẹ̀ náà ni wọ́n yé pa bàbá nítorí kó pa ọmọ ẹni tí wọ́n lè pa nìyẹn àwọn apá àti bàbá ìwé kó pa màmá náà nítorí kó pa ọmọ so ìyẹn ni pé ètò fìdí múlẹ̀ rẹ̀ pé èyí pa bàbá nígbà tó bá pa ọmọ àwọn tí olùyọ jáde kúrò ní ẹ̀dì gbogbo míì táwọn apá tó mú wá kò fìdí múlẹ̀ tó wọlé so látara bẹ́ẹ̀ ọ náà ni wípé ẹ bá ti pààyàn ìtọ́kọjá ni màá pé mo ta amidan ó mọ̀ ní àpá ni ìtọ́lẹ̀tọ̀ sí ni pé kí wọ́n pa di padà ṣùgbọ́n tí òbí ní pa di padà òun náà ni àwọn ẹbí ẹni tó pààyàn wọn ẹbí ọmọ ẹni tó pààyàn ọmọ ẹni tí wọ́n pa bàbá òbí ẹni tí wọ́n pa ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ bàbá kan náà jọ bí wọn bàbá àti ìyá ló jọ pa wọn pọ̀ àbí ìyá ló jọ pa wọn pọ̀ àwọn ni wọ́n dìtà míì. kíni táwọn kan bá ní kí wọ́n pa táwọn kan bá ní kí wọ́n má pa pa o gbogbo ẹ gbọ́dọ̀ fẹnu kò pé kí wọ́n má ṣe o kí má pa wọn bá ní fẹnu pa ní tìyẹn so wọ́n máa pa ni so látara bẹ́ẹ̀ ọ̀rẹ́ àdúgbò jẹ́ ipe nǹkan àkọ́kọ́ nìyẹn ẹ tó bá pa kò sí máa pa táwọn tó wá jẹ́ àwọn tí wọ́n jẹ́ ẹbí tí wọ́n ní àwọn fojú fòó àwọn fojú fòó irú ẹni bẹ́ẹ̀ wọ́n wà ní pé ọ̀dà kí ni ó kù náà ní pè ní àdíyàtú owó ẹ̀mí ọlọ́wàkù àdíyà nínú Islam òun náà ni ọgọ́rùn-ún ràkúnmí onídíyà ọgọ́rùn-ún ràkúnmí onídíyà ràkúnmí lásìkò dáhà wáyé ẹ̀yọ̀kan ọbẹ̀ tó five hundred thousand ní àsìkò táwọn ẹ̀ ọgọ́rùn-ún rẹ̀ wá ni wọ́n ní kí ó kójọ ọgọ́rùn-ún rẹ̀ nǹkan bí fifty thousand fifty million olóòjẹ́ owó tí yẹn lè fi sanwó ẹ̀mí èèyàn ẹ ẹnìkan bóde bẹ́ẹ̀ fifty million tí ó rà yọ tí ó sì méjì gbogbo àwọn tí pé pa òun náà àwọn ni wọ́n pé owó tí wọ́n pa àwọn ni gbogbo náà ni wọ́n torí jẹ́ pé a máa ń pín owó yẹn lọ ni kẹ́ bá wà fáà ti sọ á pín lọ gbogbo àwọn tí wọ́n jẹ́ gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ọmọ rẹ̀ wọ́n pín lọ sọ́dọ̀ wọn wọ́n tún pín lọ ní ìdílé ìyá rẹ̀ nígbà tó bá yá so owó ẹni bá lówó lọ́nbẹ̀ dáadáa ló gbọ́dọ̀ san nínú ẹ̀ so torí gbọ́dọ̀ bá dọ́ bá dáa fún wọn jọ pín náà ni so wọn ló jẹ́ parọ́ gidi gbà wá so wọn jọ pín náà ni so látara bẹ́ẹ̀ oní àdìgbẹ́ ọ fifty million tá a lè fojú dání sí i òun náà ní kíni o wọ́n sanwó ẹ̀mí ẹni tó bá pààyàn yóò sanwó ẹ̀mí. so lẹ́yìn wọn gbà náà àwọn wọn lè bá dínkù wọn lè ní ọ̀dà àsan twenty five million kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ so wọn lè bá dínkù wọn lè máa lọ àṣàmójúkú fún ọ máa lọ lọ́fẹ̀ẹ́. so tẹ́wọ́n ní kọ́ máa lọ lọ́fẹ̀ẹ́ tẹ́wọ́n ní kọ́ máa lọ lọ́fẹ̀ẹ́ so wọ́n sọ fún pé àṣàmójúkú fún ọ kò sí ìgbàdo burú bẹ́ẹ̀ nípa sísá àmójúkúrò tí wọ́n bá sí àmójúkúrò fún ó wù wọ́n ni bẹ́ẹ̀ àwọn lówó lọ́wọ́ àbẹ́ wọn rí pé ọkàn wà wọn bẹ́ẹ̀ gbogbo wọn lẹ́gbọ́dọ̀ jọ sí kíni o lẹ́gbọ́dọ̀ jọ sọ yẹn àmójúkúrò fún so ẹni bá máa má pààyàn títí ẹ nìyẹn so ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé anígàdá ń pè ní ṣíbú ulẹ̀ amúdì ṣíbú ulẹ̀ amúdì òun lẹ́lẹ́kejì ìgbẹ́dẹ́ ń pè ní ṣíbùlà amúdì òun ni pé ẹni tó dúró síbi ẹgbẹ́ kòtò táwọn méjì wá jọ dúró bẹ́ẹ̀ tí wọ́n wo kànga ẹ̀wọ̀n fẹ́ wò pé a fẹ́ ṣe oríṣiríṣi kànga yìí a fẹ́ ṣe oríṣiríṣi kànga yìí bó láti fẹ́ ṣe àwọn arìnrìn wípé ìkànnì wọn ọwọ́ kejì wa ṣèṣì bá lọ́ba bọ́nù kànga àmọ́ wò pé a ah, ah, ìfẹ́ jọ pé ọmọ àmàpá yẹn náà pé ṣíbù wọlé ṣùgbọ́n kí èsì amúdó bí amúdó ni pé ẹ̀yà bí ó ti gbà pé ó gbé ọmọ jáde ó sì ó lè sùn tiẹ̀ so àlẹ́kọ́tọ́ hù ìyẹn ni pé kò tí ẹ̀ mọ kò tí ẹ̀ fẹ́ pa á àbí nǹkan tí ò lè pa àyàn ló kàn mú wèé ló bá fi nà lórí láì ó ti jẹ mọ́ jù ọlọ́ba ni kò bá bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ so ó pa náà nìyẹn ìyẹn náà ń pè ní àlẹ́kọ́tọ́ hù so ṣíbù ní amúdì ní tó bẹ́ẹ̀ jọ pọ́ mọ̀ọ́mọ́ àti àlẹ́kọ́tọ́ hù méjèèjì ní ẹ bá pààyàn bí ẹnì kò ní jẹ́ ní ogún ẹni yẹn ṣùgbọ́n eléyìí ẹ gbọ́dọ̀ pàdé padà rẹ láyé kò sí ti ń jẹ́ alikisọ́ọ̀s lọ́dọ̀ àwọn eléyìí so ìjọba wọn bá sọ wọn máa kà fún wa so nínú àyà tó ń kà fún wa yẹn àyà ninety three mbẹ wọn máa àyà ninety two jàre wọn máa kà fún wa mbẹ so olùlọ́wọ́ bá ti ṣàlàyé tiẹ̀ torí pé tiẹ̀ ní wípé ìdójẹ́ dandan lórí nǹkan méjì ni dandan ni fún yóò sanwó ẹ̀mí yóò sì tún gbàwẹ̀ yóò sanwó ẹ̀mí yóò sì gbàwẹ̀ so now nǹkan méjì. Suratu Nisa Quran four aya nam ninety two nam. وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ọlọ́run ní kò lẹ́tọ̀ fún mùmíní kan kó dìde lẹ́ẹ̀kan lọ pa mùmíní àyàfi tó bá jẹ́ pé mistake ni. ẹ bá wá pa mùmíní tó jẹ́ pé mistake òun náà ló fi pa. àtàkàrí rò rọ́pò wà tó ọlọ́run ní yọ̀ọ́ bọ̀ kùn lọ́rùn ẹrú nǹkan àkọ́kọ́ nìyẹn tó bá ní yẹn tí ìbá ti ní yẹn yọ̀ọ́ bọ̀ sípò mi yọ̀ọ́ bọ̀ kùn lọ́rùn ẹrú yọ̀ọ́ lọ ra odidi ẹrú kan tó jẹ́ èèyàn yọ̀ọ́ bọ̀ kùn lọ́rùn ẹ̀ yóò fi ẹ̀ yọ̀ọ́ sọ̀dọ̀ ọmọlúwàbí. wàdìyàtò eléyìí jẹ́ owó ẹ̀mí díyà so àbí kó yẹ pé díyàtún wà díyàtún musalamatun ila Ali. yọ ajẹ́gbé tí ò bá lè jẹ́ pé bọ́pọ̀ lọ́wọ́ ẹ̀rú yóò wà lọ san díyà yóò san òdìdí ọgọ́rùn-ún ọ̀rà fún mi fún wọn náà. ìyá àyẹ̀wò sọ̀dọ̀kọ́. àyàfi tó bá yẹ pé àwọn tí wọ́n ní òkú tí wọ́n bá sọ wípé àbọ̀ ń díẹ̀ nínú ẹ̀ ló yà kú wọ́n sì sáárà nù ẹ̀. àyíká làmì kọ́mìnà àdéhùn ìlàkọ́ni tó bá yẹ pé àwọn èèyàn tó yẹ pé wọ́n jẹ́ ọ̀tá fún yín ni náà. wọ́n wà mọ́mí. tí ẹgbẹ́ lọ bá wọn kèké níjà òun dẹ̀ jẹ́ mọ́mí ni náà. bàtà àríwó ọkọ̀ bàtà náà òun náà yóò wá yọ bẹ́ẹ̀ bá lọ pààyàn àwọn mùsùlùmí báwọn kèfèrí jà lọ́ba wa jẹ́ pé ẹ wá ta nǹkan mọ́ kèfèrí mùmí nìkan wà láàrin àwọn kèfèrí ẹ bá tún lọ pa ẹ̀ tún sanwó rẹ̀ وإن كان من قوم بينكم وبينهم نفاق eléyìí lábọ̀ wa ṣàlàyé fún wa òun náà ni pé ẹni tí èsì mùsùlùmí tó wá jẹ́ wípé òun tiẹ̀ ó jẹ́ wípé ẹ̀fún ládìrún àwọn tí ìbá ṣe mùsùlùmí tó bá ti ń san jizíà wọ́n ń san owó orí ẹ̀yin mùsùlùmí ti fún ẹni bẹ́ẹ̀ ẹ̀dùn nìyẹn ẹni tẹ́ ẹ fún yìí ẹ gbọ́dọ̀ pa òṣìṣẹ́ ọlọ́run bá ní gbogbo ẹni tó bá jẹ́ pé ẹ bá fún ládéhùn ẹ gbọ́dọ̀ pa bẹ̀tí mùsùlùmí bá parí ẹni bẹ́ẹ̀ wọn ò ní padì ṣùgbọ́n àdìsí ti wá wípé gbogbo ẹni tó máa ń kọ́ tọ́ra mọ́ á àdàn ẹ bá lọ pa ẹni tá a ti ṣàdéhùn fún irú ẹni bẹ́ẹ̀ kò ní gbóòórùn àdìjẹ́ náà láìláì so irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ yóò fi ìyá rẹ̀ jẹ́ ní ẹni bá ti jẹ́ gbé dàrí kẹ́ àmọ́ lọ́dọ̀ ni kí wọ́n má pa aráyé kí wọ́n má pa torí kẹfìrí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ẹni ò ní gbóòórùn àlìjẹ́nà fáwọn àsìkò àtọ́ bá bá tó fọgbà túbà rẹ̀ tó padà wá fi sínú àlìjẹ́nà kọ̀ọ̀kan ní gbóòórùn àlìjẹ́nà fún àìmọ iye àgbà so látara bẹ́ẹ̀ òun náà ní nǹkan tó jẹ́ pé nǹkan tó burú ni kéèyàn ọlọ́mọ pa àwọn tí mùsùlùmí ti fún ládéhùn ọlọ́mọ bọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà. ربية مسلمة إلى ọlọ́run yóò bọ̀ kó rẹ̀ ẹrú tó jẹ́ mùmìnì tí ó máa jẹ́ díyà tí ó fa àwọn aráalé rẹ̀. فمن tí ò bá rí gba àwọn ṣàárẹ̀ nínú tàtàbí ẹ̀rọ ẹ̀pẹ́ wọn fa àṣẹ pé èyàn san díyà yóò tún san kí ni ọ àwẹ̀ àwẹ̀ nínú méjì ni a máa ṣe àwọn so ẹ ń bá jẹ́ pé ọ̀hún wa mọ́tò lọ ọ̀nà ọ̀fun mọ́tò kọ́ ènìyàn so mistake ni ẹ fi pa yẹn gbogbo wa jẹ́ pé ìyapa yẹn mistake o ti dáràn so o ti jẹ owó tí o sí méjì mẹ́ so owó yẹn yóò sì san fún ẹni tó pa èèyàn wọn àwọn èèyàn wọn wọn lè wá wòye pé àwọn bù níbẹ̀ ọwọ́ gbogbo agbára wa wọ́n tẹ̀lé àwọn bù gbogbo ẹ̀kọ́ máa lọ ọwọ́ wọn yóò wá gbàwẹ̀ sixty tí ó ń dẹ̀ tó tẹ̀lé ra wọn ṣùgbọ́n àwọn sixty ó lé mẹ́lẹ̀ ní tó tẹ̀lé ra wọn gbà mí fún àwọn nǹkan tó bá jẹ́ dandan tí Ramadan bá dé ní ìsìn káyọ̀ ń gbà náà yóò fi lẹ̀ kò ní tí ì jà tọ́dún bá dé yóò fi lẹ̀ kò tí ì jà so gbogbo àwọn nǹkan tó jẹ́ tó bá travel yóò fi lẹ̀ kò tí ì jà kò wá bọ̀dọ̀ sẹ́gbẹ́ ẹjẹ́ ń travel ọ̀dẹ̀ báwo ti fẹ́ sùn ni tó travel yóò jẹ́ dandan ni tó bá sáré yóò fi lẹ̀ àwọn yóò tí ì jà tó bá máa mọ ìjà ẹsẹ̀ yóò ṣe kó padà láti bẹ̀rẹ̀ so ààrẹ sixty ni ó gbà ṣùgbọ́n ààrẹ sixty tiẹ̀ ó tún wá rọrùn gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ ẹbí yẹn wọ́n lè bá pè sọ́wọ́ àwọn bàbá rẹ̀ màmá rẹ̀ ẹbí rẹ̀ gbogbo wọn wọ́n lè bá pè sọ́wọ́ wọ́n lè ní ọ̀dà ńgbà náà ààrẹ sixty tó fẹ́ gbà yìí ìbọn gba márùn-ún bẹ́ẹ̀ onídàbà gba márùn-ún bẹ́ẹ̀ pé èèyàn pààyàn ọ̀ràn gbogbo ní ẹbí ni wọ́n jọ tán ni so wọ́n àjọ pé wọ́n jọba gbà á ẹ̀yẹn kó mẹ́ta ẹ̀yẹn kó márùn ẹ̀yẹn kó mẹ́wàá wọn náà gba yé báyìí so wọ́n lè bá gbà táwọn sixty yẹn ṣùgbọ́n wọ́n fẹ́ kí wọ́n gbà tẹ̀lé ara wọn nígbà tó máa fẹ́ gbà ní náà eléyìí ni túbá látọ̀dọ̀ ọlọ́run ọba. ọlọ́run ọba ọba tó mọ̀ ní ọba olùdájọ́ ni a máa gbàdájọ́ ọlọ́run náà so ọlọ́ọ̀bá wa ní kí ni ọwà máa kú so ìpípáyàn òun nìyẹn ó ti di mẹ́ ó ti di pípáyàn mẹ́ta báyẹn èèyàn máa má pààyàn ó fẹ́ jọ pé èèyàn máa má pààyàn èèyàn ṣe mistake pààyàn ẹlẹ́ẹ̀kẹta àwọn mẹ́ta eléyìí kò sí pé èèyàn pààyàn di rárá èèyàn jẹ ogún èèyàn kò sí pé èèyàn san díyà èèyàn ní sàn kankan ẹ bá jẹ́ pé ń dáàbò bo ara rẹ̀ òun ló fi jẹ́ rí pé ẹnìkan fẹ́ pa ìwọ́n ń dáàbò bora ìlú apá ẹni yẹn bẹ́ẹ̀ o lè tó lo máàsì tó fi sójú lọ́wọ́ di pé wọ́n fẹ́ pa èèyàn kan èèyàn wá ń dáàbò bora ìlú apá ẹni yẹn tó bá pa tó bá gbẹ́ni tí kò sínú fámìlì rẹ̀ ni ó pagbé ni ó so ó pagbé ni tẹ́ni yẹn bá pa ẹni yẹn tiẹ̀ wọ́n lọ́dún àdìjẹ́ náà ni màmá ta irin di ìfawọ́ ṣèyí ṣèyí ni. tẹ̀lé òun dì mẹ́ni ara rẹ̀ ó ní mẹ́ni ọba pa so ṣùgbọ́n ní jẹ́ pé ó ń bá jà pa ẹni yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó pa ẹni gbọ́dọ̀ ogún ẹ̀ ni yóò tún so kọ́tìlú àdìfá ẹlẹ́kẹ́ karùn-ún òun náà ni lẹ́ ẹnìkan ṣe zina wá ẹlẹ́lẹ̀ ló kù wọ́n yẹn nìkan ló gbókò lábẹ́ lẹ́mọ lórí tó fi kú ẹ̀yin ọ̀pá gbé nìyẹn ìwọ lọ́pàá gbẹ̀gbẹ̀ òkú rẹ ló gba lórí kú ọ̀pá yẹn kò sí ẹ̀ wọ́n mú kò sí ilé ìwòye kan tó bá gbẹ́ tó lè jogún ẹ̀ ní ìdíjẹ́ lógún ẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà onírin kọ́tìlù kì sọ́ọ̀sì òun náà ni ẹjọ́ pààyàn á fẹ́ pàdé padà ẹ̀yìn kan náà gbà ẹjọ́ pààyàn òun ìjọba pààyàn láéláé so òun ò ní sọ pé ẹ fẹ́ gbẹ̀sán láì kọ́dà bọ́ jẹ́nu ẹbí ẹ̀ yóò tún jẹ́nu ogún ẹ̀ so òun àwọn pípa mẹ́fẹ̀ẹ̀fà òun lélẹ́yìí àwọn mẹ́ta kan wà bẹ́ẹ̀ tó yẹ pé òun ló ní ìdájọ́ nínú téèyàn ọ̀sán kankan àbí kí wọ́n pa ẹni ẹdí so ìdílé ládókù kò ní kankan náà so ọlọ́run wa máa kú tí lámà sí lóòmà. wọ́n kú tí lámà sí lóòmà bọ́kọ̀lì jáwọ́nà lóòmà ìṣòro tán. ọlọ́run ni ẹni tí wọ́n bá pa nípa àbòsí ọlọ́run a ti gbé agbára fún àwọn tí wọ́n jẹ́ ẹbí rẹ̀ tí wọ́n lè gba owó díyà àbí kí wọ́n ní kí wọ́n pa ẹni yẹn dí padà náà. ọlọ́ni ẹ̀yin tẹ́ wá jẹ́ ẹbí ẹ má kọjá ààlà nípa kẹsàn pé ẹ fẹ́ pa ẹ tó pa èèyàn yín ẹ bọ́ lọ kọjá ààlà bí bẹ́ẹ̀ náà bá ti lọ pa ẹni yẹn wọ́n pa èèyàn náà dì àwọn aráàlú ẹni yẹn náà tún wà dísáìdì kéèsì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kéèsì ti yẹn wọ́n yanjú tẹ̀ ẹgbẹ́ yìí sì ti pa pípadé yẹn pa ẹni tó pa èèyàn yín yẹn wọ́n kàn sọ wípé ibi tá a fẹ́ ṣe kíní kan sí ibẹ̀ náà lọ ti ṣe yẹn èyí ti gbọ̀nsẹ̀ nìyẹn àá kà sí pé èyí ti pẹ́ nìyẹn nìyẹn ọwọ́ akọ wípé <laughs> ẹ̀wọ́n náà pa ayà wọn wọ́n ti bá ga sínú ẹ̀wọ̀n bí wọ́n ti pààyàn méjì ẹ̀pààyàn mẹ́ta wàhálà tó dé bá yín nù ẹ̀ tí ò sẹ̀ nìyẹn so wọn fẹ́ ká lọ máa dájọ́ lọ́wọ́ ara wa ẹ̀sìn gan ti gbé ìdájọ́ kalẹ̀ tí ẹ̀ bá dájọ́ lọ́wọ́ ara rẹ̀ ìwọ́n so ni wàlá yusrifu fil qatl. wàlá ni ẹni tí ó jẹ́ wàlíyù bàbá ni àbí ọmọ fún ẹni tí wọ́n pa èèyàn rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ tí ó kọjá àlà níbi pípa ọ̀yàn náà. ìnáwó ọlọ́run ọba ní ìnáwó kàná mansura. ọlọ́run ọba ní ẹni tí ẹbí òkú yẹn ọlọ́run ní ẹni tá a máa ràn lọ́wọ́ ni tí ò sí méjì bẹ̀. ìyẹn ló fi jẹ́ pé ìkan nínú àwọn tó ṣáájú lọ ní Usman bin afar Usman bin afar ó ní àlífà ẹlẹ́ẹ̀kẹta àlífà ẹlẹ́ẹ̀kẹta ní Usman bin afar àwọn èèyàn kan àwọn tí wọ́n lágídí inú ẹ̀sìn bàtà àwọn tó lágídí inú ẹ̀sìn náà ní ìsìn right tó jẹ́ pé wọ́n fẹ́ lè máa pa àwọn àfáà bẹ́ẹ̀ náà làwọn kan náà jáde ńgbà náà tán jẹ́ àwọn kọ̀wárìj tí wọ́n lágídí nínú ẹ̀sìn so àwọn náà wọ́n wá sọ pé àlífà yìí wọ́n bẹ̀rẹ̀ sí mú àwọn ẹ̀sùn wá ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí wọ́n bẹ̀rẹ̀ sí kẹsùn sí àlífà náà ẹ̀ dáná bíi ti ṣàdúrà fún fẹ́ni àlìjẹ́nà ni àwọn tó dúró dáná bíi ẹ̀rì àwọn ọmọ ìtújáde ọ̀dọ́ ni wọ́n so tí wọ́n wá jẹ́ pé kí ni wọ́n wá lọ kojú odidi àmírù ó di àléfà gbogbo àwọn mùsùlùmí wọn wá kojú ẹ̀ wọn wá sọ fún un wípé n tó ń ṣe inú kó kúrò lórí oyè tàbí káwọn pa tó bá lọ kó wọn lè kúrò lórí oyè sòkò dẹsẹlẹ bẹ́ẹ̀ kí wọn máa kúrò lórí oyè tí ọlọ́ba tó gbé fún yàn nínú Islam ó ní láti sọ kàákin so àwọn èèyàn yìí ni wọn wá pa odidi àlefa Usman bin Affan ìjọ tí wọn pa ó gbáwèé wọn pa títí ka Kùránì lọ́wọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ tó ta sí Kùránì wọn ò tó wọrí tọ́lá jẹ́ pé àwọn míì wà lọ́wọ́ pé àwọn ni àwọn làwọn àwọn pààkì fèrè kan ni àbáwọn ṣe kankan ni wọ́n wà lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn èèyàn tó burú wọn ò ní wọ́rì so kódà wọn ò ní wọn ò ní pọ́n ẹ̀sìn lé nígbà tá a bẹ́ pa ẹnì kankan so òun jẹ́ fún ilé náà ṣe wọn ò pọ́n Usman lé so látara bẹ́ẹ̀ wọ́n pa Usman ìgbà tí wọ́n pa Usman wàhálà wa ṣẹlẹ̀ àwọn ọmọ yìí ti gbàjọba wọn ò dẹ̀ lé Ali wọ́n mú Ali tipátipá pé kó jẹ́ olórí bàdá wọn mú Ali tipátipá pé kó olórí ẹ̀rí Muawiya Muawiya Bani Umayya ìbẹ̀rẹ̀ àwọn ti wá Usman náà nínú àwọn Bani Umayya òun ni Usman múná Affan Muawiya wa wà nílẹ̀ Ṣáàmù Usman náà lọ́yàn síbẹ̀ gọ́vnà lòun jẹ́ ṣùgbọ́n ìlú ẹ̀ tóbi òun lọ́wọ́ sọ pé láéláé níta gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ni wípé ẹ̀ńtọ́ àwọn tó pa Usmanu àwọn gbọ́dọ̀ kọ́kọ́ kó wọn ta báyìí náà ọ̀rọ̀ pàjẹ́ àlífà kọ́lélẹ̀ kò ní ìsìwé ajé àlífà ṣùgbọ́n ìgbàdí àlíwò náà ni wípé ìjẹ́ àlífà rẹ̀ kọ́kọ́ ṣáájú tó bá ṣáájú bá kúti jẹ́ ó ṣáájú yẹn àlífà lágbára agbára òde yọ̀wọ̀ adìẹ tó ṣe wípé yóò lè kó àwọn èèyàn yẹn síta tí wọ́n lè fìyà jẹ wọn ṣùgbọ́n ìgbà tí Muawiya ni wípé àwọn tí wọ́n pa èèyàn nínú ẹbí àwọn àwọn gbọ́dọ̀ gba ẹ̀tọ́ àwọn wọ́n gbọ́dọ̀ yẹn tó pààyàn báyìí tí wọ́n fà á lẹ́lẹ̀ báyìí tó bá fà á lẹ́lẹ̀ torí bí àwọn gbogbo yẹn náà lọ́mọ àwọn tó pààyàn kò sí èméjì ńbẹ wọ́n mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn ọmọ yẹn àwọn burúkú ni wọ́n nígbà náà ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ wọn ni agbọ́dọ̀ lágbára ni wọn lórí ká bá wọn jà títí táàfin ni wọn mú ká pa wọn tẹ̀lé à ń kọ́ wọn wájú àwọn wájú ẹ bí Usman báyìí kí lè fẹ́ ká ṣe fún wọn so ìyẹn ni muhammed dúró lé lórí ali wa ń sọ pé kò tí ì tàsíkò òun náà àwọn méjì fi wá bẹ̀rẹ̀ ìfàǹfà abdullahi bin abbas wọn lọ wá sọ wípé ìjà tá ń jà lọ yìí ti ali àti muhammed ń jà lọ yìí muhammed ni ó wí o <laughs> àwọn yàrá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé <clears throat> ó sọ fún ali ọ̀rọ̀ yẹn la fẹ́ kà yìí ó wà ní tọ̀bàrọ̀ rí ìtọ́jọ́ yìí pé wọ́n ń ṣàlàyé fún wa ẹnìkan ni wọ́n ń pè ní zahadamu aljurmi ó ní kúnnà fi samri ibn abbas òun láwọn ọlọ́dọ̀ ibn abbas so òun láwà lọ́dọ̀ ibn abbas ó ní fàkọ́lá ìní mọ́ adisukun mo fẹ́ sọ àdí àdàsánà mo fẹ́ sọ àdísì kan fún yín lẹ́sàbí sírí wàlá aláàníyà kìí ṣe dọ́wà ń kọ̀rọ̀ kò dẹ̀ wá gbangba ó ní ìnáwó lámàkánà mi ní amúre àdà rọ́jò màkánà nígbà tó pa Usman alámọ̀rí ọkùnrin nígbà tó ṣẹlẹ̀ ó ní kúlítùlẹ̀ aliyu mo sọ fún Ali pé má jẹun yẹn fún yìnyẹn lẹ̀ sọ̀rọ̀ fún yìnyẹn wàlà òkun ta fi juhuri tòníbùtà tó o bá wà nínú olè ẹlẹ̀ wọ́n padà wá ọ wá wọ́n padà wá fi ojú nù fòyè yẹn lẹ̀ sọ fòyè yẹn lẹ̀ lẹ̀ ata to stakọrọ tí wọ́n fi wá bọ́ nínú olè ẹlẹ̀ tó wà mú ọ tí wọ́n sì fi ọjà àlífà mẹtálì ọgbọ́n tí ó ń fa aṣọ nìyí ó ní òun sọ pé kí wọn àìmúlọ mo fọ ọba búra láyàtà àmàrọ́nà àlékún Muawiya. Muawiya ní padà jàlífà kò sí èmi jíǹbẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wàdálíkà náà lọ́wọ́ ta àlàyé kú ọlọ́run bá sọ báyìí istin bá tún ni ẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ fi wà máa kúti la màsí lóru mọ̀. ọmọ kúti la màsí lóru mọ̀ fọ́kọ̀rì jáde àlùwẹ̀ ìlú sọ̀rọ̀kọ́rọ́. ẹni tí wọ́n bá fi lè pa màsílù mọ́ wọ́n pa usmanu màsílù ní tàbùsí ọlọ́run ló ti gbé agbára fún líwàlí yìí tí ọmọ rẹ̀ ni àbí bàbá rẹ̀ ni àbí kanú ẹgbẹ́ ẹ̀ bá fi lè dìde wípé òun ó ṣe kí ni o òun fẹ́ wá ẹ̀jẹ̀ yẹn bí tó dé ọlọ́run wọn màrà lọ́wọ́ ọlọ́run ti fún lágbára ọlọ́run wọn ràn lọ́wọ́ ọlọ́run wọn kù lọ́wọ́ wọ́n yẹ ọ̀dọ̀ àwọn àárẹ̀ ọlọ́run kù lọ́wọ́ gbogbo gbígbọ́ nǹkan yìí àwọn afáà ni wọ́n gbọ́ nǹkan yìí so nínú ayé àwọn afáà ni wọ́n gbọ́ yìí ẹ̀yìn àti ẹgbẹ́ ara no no no no sọsẹ̀ láyà níbi ìdìbò fẹ́ gbọ́ nìyẹn kan sọ fún gbé sọsẹ̀ láyà níbi àní stimbatu ní táwọn afá afá jáde òsì pé afá ló rán sí ọ ni ṣubú àwa ní ọ̀rọ̀ tó sọ yẹn lọ́gà ìbọ̀rọ̀ gidi ni ó sì ṣe ọlọ́nà pẹ̀lú ẹ̀ owó ìbọ̀rọ̀ gidi ó sì ṣe ọlọ́nà pẹ̀lú ẹ̀ gbogbo àwọn afá ló yìí pé lẹ́yìn alikitaabu wa sunna okun fáàmù àgbọ́yé yẹ fọ amúhú aliwulama táwọn afọ ọmọ gbọ́yé fáwọn tó bá mẹ́sìn dáadáa òun ló fún ọgbà alikitaabu lẹ́yìn àfi ní sìgbọ́yé lábẹ́rẹ́ kò dé bí àwọn àkọ́wárí ju ti sìgbọ́yé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa wọn máa kú tìlá màsí ní ìmọ̀ pàpàdéjà ní àwọn alẹ́ yìí oṣù tó ọ̀dọ̀. ẹn tí wọn bá bi lè pa nípa àbòsí bí wọn ti pa Usman nípa àbòsí ọ̀rọ̀ ni a ti ṣe fún ẹni tó bá jẹ́jẹ́ ọmọ àbíyàwó àwọn tí wọ́n máa ń wáyé jẹ rẹ̀ ọ̀rọ̀ ni a ti fún wọn ní sòlítọ́ọ̀nù agbára náà. bàbá yóò sì rí ìrìnkọ́ tó so fún ọsẹ àmọ́ kọjá àlà ni kọmọ ìwọ bẹ pa ẹni yẹn padà òun láràn lọ́wọ́ ọlọni ìnáwó kánà mansura ọlọni òní ọjẹ ẹni tí a ràn so látara bẹ́ẹ̀ kò dáa ni pé ká pààyàn kì í ṣe nǹkan tó dáa tó yẹra àwọn tó fi dúró tiẹ̀ tí wọn pààyàn rẹ kó wọn mọ ràn lọ́wọ́ ni tẹ́lẹ̀ kí wọn bá pààyàn tó rí pé òun pààyàn ní pamọ́ kọlọ túbà dáadáa wájú Ọlọ́run torí pé wọn jẹ òmìnira kí á nà kó sébi jí bẹ́ẹ̀ nínú ajá nàmọ ni ọwọ́ náà wàrà tẹkùrẹ́ wò. ọ̀rọ̀ ṣàkàrà bó máa láyé tí mi ńlá mi lọ́tọ̀ ìwà àhásá. ètò tẹ̀lé òun náà tún nìyí lára àwọn iṣẹ́ dáadáa tí yóò fi jẹ́ ní àlìjánná táà máa ṣàlàyé ẹ̀yìn òun náà fún wa lọ́lọ́la ọlọ́run wàrà tẹkùrẹ́ bò máa láyé tí ọlọ́ni owó ọmọ òru kan ọlọ́ni owó ọmọ òru kan ẹ gbọ́dọ̀ súnmọ́ rárá ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ bẹ̀ sísúnmọ́ lọ́wọ́ àwọn aṣọ yìí kò ní pé kéèyàn ọmọ mo nínú owó ọmọ òrukàn láti lè bá a fi ṣiṣẹ́ torí pé lọ́wọ́ owó rẹ̀ bá jẹ́ owó ọmọ òrukàn bá wọn ẹ̀ tí bá wọ bẹ̀ ẹ̀ máa yọ zaka nú ẹ̀ kí dẹ̀ dínkù dábàá bẹ́ẹ̀ máa yọ zaka nú ẹ̀ so dẹ́rẹ́ ìgbà bàtà fóun ní agbára láti lè bá láti lè tó bá wọn pé òun ní agbára láti lè mójútó owó ọmọ òrukàn oníkọ́lọ́gbàá òṣìṣẹ́ ọlọ́run ọba nínú àdìsọ wa nu muslim ó ní yá abazari ìwà abuzari ìní ara kadàn ìfà ìwà abuzari ọ̀lẹ èyí máa gbó ńlẹ èyí máa máa gbó ńlẹ tó bá ti lẹ ọlọ́run máa gbó lágbájá lẹ tó bá lẹ ńlá ká àwọn ọmọ fẹ́ yàwó méjì torí pé wọ́n máa da owó ni làákẹ́ àwọn gbọ́dọ̀ mọ̀ sáásáásá tó bá lè sọ́dí ara rẹ pé mọ̀ ọ̀lẹ àwọn má da rẹ láàmú ibi tó ọ̀lẹ sí àlẹ́ mi ni ìwà abuzari ọ̀lẹ wàyí ní òhìbò lákàmá òhìbò ní nọ́ọ̀sì èyí tí mo fẹ́ fún àwọn ẹ̀fẹ́ fún ọmọ bẹ́ẹ̀ bá wà ní jẹ́nà ẹlòmíì ò lè mánéjì owó àpààní tó bá di kówó lọ́wọ́ báyìí kò lè mánéjì ẹ̀ lára rárá kọ́mọ̀nì owó ni lẹ́nu lónìí àtolówó àtowó ẹni àtowó gíní kan ànápọ̀ ni yóò ti ná pẹ́ kó tó wá ní gbé yọ ojú yọ àwálẹ̀ tó ọlẹ̀ nìyẹn òní kéèyàn yahun náà tó gbẹ́ lómi wà dẹ́gbẹ́ <laughs> àgbẹ̀mọ́ ẹni bá rẹbi owó wà nílé báyìí wà láì kéèyàn máa kú lọ́lẹ́gbẹ̀ẹ́ báyìí aláì wà ní wà láì ah, ọlọ́sàánú yìí ọlọ́gbàdúrà wa sọ àdúrà lèmi nítorí wọn fi ràn yín lọ́wọ́. <laughs> ó ní alákọ̀ọ́kọ́ láta amọ̀lọ́nà ala isnaili mọ́ wà láti jẹ amíru lórí èèyàn méjì ó lè jẹ amíru ọ̀sán lẹ́yìn fún àpòsílárì rẹ̀ mọ́ rẹ̀ òun ò lè jà ní ìwé méjì kí wọn gbà yẹn kí ni ọ kọjọ lè kọjọ lè kẹta mọ wọn pé o ti lá o ti bẹ́ẹ̀ni pé bàbá bọ pé ọsàn ẹ àbí ìrọ̀bọ̀rọ̀ jẹ báwọn ojú àmì ìgbọ́dọ̀ lè tẹ́ni kan bá gbé nǹkan kan wáyé òun kí ẹ̀yán kí ló gbé wá ìgbé àríkèjì rẹ̀ ṣùgbọ́n ọjọ́ bá lẹ ẹnì pé gbé nǹkan wá yóò sáré wọn sọ pé kí nìkan káwọn bá ní pé àmìrù ẹ̀yin náà ni owó kọ́ wà lọ́dọ̀ yín káwọn bá mi rù gbé bóun ni lówó kan ní wéréwéré báyìí yóò sáré wa kó sáré kó àbúrò mi láyà jẹ mo fẹ́ sáré kó ẹnu ó kàn wéwé wéwé báyìí ó dẹ̀ wà bẹ́ẹ̀ very urgent ah ọ̀ àwọn pé ah sébùkátà yín ni ó lágbára tó báyìí tó bá ti wá wò pé ah tó bá wò pé sébùkátà ẹni ẹ ló lágbára yóò bá sáré fún ní yóò bá sáré máa káànú rẹ̀ ó níbi téèyàn ti máa ń káànú èèyàn so ó níbi téèyàn ti máa ń káànú èèyàn ìkáàánú gangan a máa kó báyàn gbà mí sọ̀rọ̀ mi jẹ́ pé ẹni tó bá ti máa ń káàánú jù tó máa ń káàánú jù tó ẹ̀mí náà tẹ́gbẹ́ tó bá tó bá ló béèrè ìyàwó rẹ̀ àti ìyàwó kan àti kejì yóò àmà ìkí àwọn àlè máa ṣe bí ẹni tó àrẹ ń ṣe ń gbà mí yóò àti káàánú rẹ̀ jù onímọ̀ abadó lè káàánú ẹ̀ mọ́ tó òun ni mẹ́jọ bẹ́ẹ̀ lọ bí ẹni kejì òun rárá yóò sì máa ṣe bí kíní tó ó ní ògùn fún oṣù gbogbo ẹ̀ ó sì so <laughs> òun tó so látàrí ọ̀nà náírà ismail so wàlá tùwàlàyà náà máa lálẹ́ tì so bẹ́ẹ̀ náà lọ gbé má jẹ ẹni tó jẹ́ wípé ọ̀ọ́dẹ̀dẹ̀ pé owó ọmọ òrukàn ìwọ lọ́gbà dání tẹ́gbọ́n tó bọ́ fẹ́ mójútó má jẹ bẹ́ẹ̀ so gbogbo ìṣẹ́ ọlọ́ba ti mọ̀ pé ẹni tọ́ lẹ́ni so látara bẹ́ẹ̀ ọ̀sọ̀gbọ̀n tó ọba ti mọ̀ pé ọlẹ́ níbì kan wọ́n fẹ́ ẹ̀rọ pé dání okòwò dání ẹ̀kọ́ wa ó sì mọ̀ pé ọlẹ́ mọ́kòwò yẹn dání o torí ọ̀lọ́ kó bára rẹ̀ owó mọ́sálásí ẹni méjì kó darí ó sì ti ná gbogbo ẹ̀tàn yẹn yẹn yóò máa ní ti gbé dání ọ̀sán bá bẹ̀rẹ̀ nǹkan mọ́sálásí tààrà ọkọ lè sì ọwọ́ pé ẹ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ sọ ẹni ọdí ọ̀tá rẹ̀ so ìfọyọ́ borí bẹ́ẹ̀ o ẹtí ọba ti lágbára kókó mọ́sálásí lẹ̀ fáwọn tí ó mú da tó mójútó so ọmọ pọ̀ lágbára kó mọ́sálásí lẹ̀ fáwọn tí ó mójútó so ọlọ́run la tẹkọrọ bu ma la yẹ tí mi illa billati ya ahsan. ọlọ́run ní ọ̀nà tó gbà dá òun náà ni pé kọ́ bá fi ṣòwò tó jẹ́ pé yóò tún lè jẹ́ pé yóò lékún sí ibẹ̀ náà ni kò ṣe náà máa táyà búdà. ọlọ́run ní tí ọmọ òrukàn tí ó fi débi téèyàn ti lè kówó fún a máa ṣàlàyé lè fún wa lọ́la ìdí ẹ̀ ti lè kówó fọ́mọ orúkọ ẹ̀ èèyàn tẹ́sítì ẹ̀ èèyàn máa bó ti ṣe kí ẹ̀ tó kówó lé lọ́wọ́ náà. ọlọ́run ọba tún bọ́ sínú ọ̀rọ̀ míì ọlọ́ni ẹ máa pé àdéhùn dáadáa gbogbo wa la àpádéhùn mọ́ lórí ayé lónìí ọlọ́ni ẹ máa pé àdéhùn. kéèyàn ọmọ máa sọ wípé àṣàdéhùn lásán mo ní máa dé láago méjìlá mo sì dé láago kan kí wọ́n lọ́ọ́ lé ní eléyìí ẹ̀kí wọ́n á ní àtọ̀ bẹ́ẹ̀ agbo méjìlá agbo kan òsì ni mo ti pẹ́ ṣé wọ́n lè pẹ́ dé níjọ́ mi so yóò tó fọwọ́ ẹnìkejì ẹ̀ náà bẹ́ẹ̀ so <laughs> so lọ́dọ̀ọ́ra bẹ́ẹ̀ a máa fọwọ́ kékeré mú nǹkan níta tọ́ agbo méjìlá kí agbo kan ni mo dé àkọ́lọ́ òforíjì mi ìwọ náà mọ̀ bínú so mistake lọ fà ọ̀dẹ̀ sọ̀ tó fà so kì í bá àwọn àwọn amọ̀tò àmọ̀ ló gbáǹkó ilé orí ṣe yẹn náà ó tún wá ń gbó nílò pé ah kò tí ì ṣẹ̀ṣẹ̀ náà èèyàn ti dẹ́ṣẹ̀ o ọlọ́run yìí náà á dáa ọ̀rọ̀ ni gbogbo àdéhùn pàtà yẹ́nyẹ́ àtúndé lọ́wọ́ wa pé o ṣàdéhùn fún yàn o ṣe kí ni o ò múṣẹ ọmọ lèyẹn ṣe fún ni o ìyàwó ni ni o ọ̀rẹ́ ni ni o àwọn tó jẹ́ lówó lọ́wọ́ àwọn tó ń lówó lọ́wọ́ àìmọye nǹkan ní wọ́n ṣe ládéhùn wọ́n ní pé àárọ̀ ọ̀la so ẹ̀ tètè jí wá ní seven o'clock so ẹ bá mi ní ó ní ọ̀pẹ jẹ́wọ́n lóbi ọ̀gbìn kò ní bá òun lé kò sí náà ti fún ẹnìyẹn lówó tó fẹ́ fún ọkàn fẹ́ máa tan ni gbogbo eléyìí ọ̀dà rárá kí wọ́n mọ́ta àwọn yẹn jẹ pẹ̀lú àdéhùn so nǹkan tó burú ni tó gbọ́dọ̀ máa máa béèrè lọ́wọ́ wa so gbogbo eléyìí náà máa sàrẹ́ fún wa ní ọ̀la agbára náà ètò agbábọ́lù jọ sí aláǹfààní kọ́lọ́ jẹ́ kó wúlò fún wa subhana